أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته أسلف مولانا وبعلا نجله أنت رأيك يا تيجي أسمى الفاوة أكبر olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará lè rẹ̀ tàwọn sọ́bà rẹ̀ àmbẹ̀lẹ̀ wọn bá kó sanú àwọn náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alùsúra wa tàwọn ọ̀gá wa túbú wa jẹ́mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sanú wa láìsàlùkìyàmọ̀ kí wọ́n dáa fi ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní بناني صحيح بخاري قرأتي إمام وإمام بخاري رحمه الله سوكا مورا نبي السلام جو إن قوالي قوات بقواك بكايوا كافي وعنوه تقدر حتى القيامة كتاب الصيام لون لانك لو أبي كتاب الصوم نعم ni ayin kalawo hadith one thousand nine hundred and twenty guinea kala nkabi seventy six thirty six one thousand nine hundred thirty six ni a ti gbéra láàárọ̀ insha ara imam buhari rahimahullahu باب إذا جامع في رمضان ولم يكن له شيئا فتصدق عليه ليكفر ليكفر باب إذا جامع في رمضان باب تسمى وين رمضان لم يكن له شيء كذا ينقى كلوى شيئا فتصدق عليه وما تتعرفه ليكفر ضعفي صلاة كفارة حدثنا أبو يمان أخبرنا شعيب عن الزهري قال أخبرني حميد بن عبد الرحمن أنا أبا هريرة رضي الله عنه قال وصلنا أبي هريرة رضي الله عنه أصبحت بينما نحن جلوس عند الرسول إلا النبي صلى الله عليه وسلم جاء رجل فقال كن يا ولد صلى الله عليه وسلم يراكم كبابا والبيت يا رسول الله أهلت أهلبت شلابا أهلت بأهلبت متقار براني قال وما ذاك وما لك كلا سلسية قال وقات على امراتي وأنا صائم في مسمى يوم مهم داوي له فقال رسول الله صلى الله عليه وسلم شبك أتجد رقبة تشيكها tó ní ẹrú tó kú olóko ẹrú mo ti sí ẹrú kú olóko ẹrú kò ti tí ọ̀nà tó dá nìyẹn قال لا من عرب يوني قال تستطيع أن تصوم شعرين متتبعين ní sóòlì gbà wẹ́ oṣù méjì léra wọn láì já kọ́lọ́lá ìṣẹ́lọ mi ò lè ṣe lára àtẹ́bí ti tó àmù sí kínà tó lè ní nǹkan tó fi fún àwọn èèyàn aláìní sixty lọ́jẹjẹ kàlàlá onílá ومقف النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك بوعدك أولا عن به أوتي النبي صلى الله عليه وسلم بعرق في آتمر وقد بيأك بوا ذلك جبن الهوى من وين ọ̀rọ̀ arak náà ni agbà ní kìíyàrá náà ni dikal náà ni ẹ̀ntọ́wá tó bí agbà mi tó lè gbà nǹkan sínú bí báf kára ayẹyẹ sáàìl àlẹ́bìnrin kanú ń béèrè ìbéèrè lẹ́ẹ̀kan kára ana wọn ni èmi ni kára ana wọn ni èmi ni kára kúlha fòtòtò bìkúrì ha oyin gbà gbé dẹ́bìnrin yìí lọ sí kára fún yẹn sí kára rájòlù أعلى أفقر مني يا رسول الله wọ́n ní òṣìṣẹ́ náà bá ṣe ẹni tí wá sí ìdí ọ̀nà máa lè fún ẹni tí wọ́n ti kà jù mí lọ́nà máa lè fún àbí ẹni tí wọ́n ti kà jù àbí jẹ́ pé wàláhì máa bẹ́ẹ̀ ní alábàtẹ́ ìhà ní wàláhì mo fi ọlọ́run búra kò sí láàrin orígun méjèèjì nàmàdí nàbí ìbẹ̀rẹ̀ tó parí kò sí ìrírí harakẹ́yì àwọn orígun àwọn àdúgbò méjì ńláńlá alubait akọrọmi alubait wọ́n pé wọ́n yẹtí ìtajú àwọn ará lè mi lọ tí wọ́n nídìí ìtajú ará lè mi lọ ìdáhìkẹ́ nàbí islam àti abẹ́dàtì ya buhu àdúgbò àwọn ará nàbí kọfí rírì yẹn ta ثم قال أتموه أهلك للي في مرة عليه للي جيه gbóyè gbé ìpínlẹ̀ fún ara rí rẹ̀ jẹ ọlọ́run kó sànù wa one thousand nine hundred and thirty seven باب مجامع في رمضان أن يتم أهله من الكفارة إذا كانوا محاجويج باب وان تسمى وين ناوي تسمى ناوي أن يتعم أهله في فما أبيجه inú kàfàrà báyìí kún bukata ni wọ́n ọjọ́ kàfẹ́ ṣe program kan ní àṣà yorùbá olùwà àwọn èèyàn lára pé ó mọ̀ mú àṣà yorùbá wọnú ẹ̀sìn ní sáà bá umura la fẹ́ mẹ́rin bá ijira la fẹ́ ṣe ní muslim council ní ìnáti dáadáa láì fúra àgàtà fẹ́ káyà náà àwọn ìtòjú àpẹẹrẹ ibò láyé ṣe àgbẹ̀ni àkásí ìjẹ́ káwọn èèyàn díẹ̀ ọkẹ̀ni ah lórí gbọ́rí àìsèbò kọ́kọ́ jẹ́ àìsèbò kọ́kọ́ jẹ́ àbíkírí gan gbé àwọn aláàrá ti àwọn aláàrá ti jẹ́ ààrùn ní ara o bá bùkátà ara jẹ mẹ́nà kọ́dà mẹ́nà nílé ẹmọ wa ní gbé mẹ́wùlẹ̀ tí ó jẹ láti ṣe náà omi ẹkùn tútù fáwọn èèyàn ju abẹ́kọ́ gbà ṣẹ̀ríà ìsìlámù yóò ṣe sàárà òun náà òun gan ló jẹ́

kọ́lọ́hún kó sànù wa naam حدثنا عثمان بن ابي شيبه حدثنا جرير بن عن منصور عن الزهري عن حميد بن عبد الرحمن عن ابي هريره رضي الله عنه وسيدنا ابي هريره رضي الله عنه جاء رجل الى النبي صلى الله عليه وسلم أراكنك ربك شلم صلى الله عليه وسلم فقال إن الآخرة على أمتي على إمراتي في رمضان شلم وعلى ري مصمعه من رمضان فقال أتجد ما تقرر بركبة فوني ولا تقرر في عرو قال لا أني لا قال تستطيع أن تسوم شعرين متتبعين tó lè gbà oṣù méjì léra wọn alala ala asijid ma tó ti ẹmọ bí i sikina miskina tó ní tó fi bọ́ aláìní 60 alala ó ti yà nàbí sísẹ́mà bí arakin sí ìtàmàrà ó bá gbé àgbàwá tí ìbílẹ̀ wọn bẹ̀ kòhúwá zabi lónà bíbí pàtó nínú ala asim ahada ank ó lè fi sílẹ̀ sára قال على أهود منا إذا دمك رجل ما بين لبتيها البيت أهود منا kòsín tó wà láàrin igun méjì Madina ẹnìkankan aláàlẹ́kọ̀ tó wọ́n bùkátà oúnjẹ jù wá lọ kára àtúnhó àhàlẹ́k alẹ́bí lọ lóṣù báwọn ẹbí rẹ̀ ọlọ́run ọba musa àgbà pẹ̀lú ọlọ́ba Islam ó rọrùn púpọ̀ ọlọ́run musa sàánú ọlọ́ba mọ́ ìwà kò náà bó Islam láéláé قال إمام بخاري رحمه الله إمام بخاري باب الحجامة والكيه للصائم باب وأنتم باوي kúdégò ìtàwọn ọ̀sánmọ̀ tó àti wọn tí kúdégò náà yóò bá ń pè àbí wọ́n dé ní ìwò yẹn wọ́n dé àbí kéèyàn bì nínú sọ́mọ́ aláwẹ̀ 1,000 937 قال لي يحيى ابن صالح حدثنا معاوية ابن سلام حدثنا يحيى عن عمر بن حكم عن ثوبان سمع ابي هريره رضي الله عنه من قصد ابو هريره بايكي اذا كاء فلا يفطر كي بابي كمين كي جاوري انما يخرج ولا يولد tó bí sẹ́nu rẹ̀ yẹn kó da kó tó síta kó má gbé mi padà ó ti bì báyìí ó di eyín tí yàrá bì ó ládà padà ara ọ̀ tó dáa ló kó fún ẹ̀ lò. ويذكر عن أبي هريرة أنه يفطر أو أول أصح kanu ẹgbẹ́ wa mi àbúrò rẹ̀ pé ó ní èèyàn jáwèé rẹ̀ ni àmọ́ ìtọ́kọ́ wí ló fi tẹ̀lé jù wallahu ta'ala alam قال ابن عباس وإكرم مما جعل وليس مما خرج إمام وعبد الله بن عباس رضي الله عنه ثم ذكر إكرم وكان صحابي إكرم بن أبي لهب وني الصوم مما دخل كان تلاوي وين نجيب هكي بنصولي وليس مما خرج كده كده كده وقال ابن عباس وإكرمة نعم وقال ابن عمر رضي الله عنهما يعتدم وكان ابن عمر رضي الله عنهما يعتدم وهو صائم ثم تركه ثم يعتدم بالليل سيدنا عبد الله بن عمر إما ديجو lọ́sàáwẹ̀ بين wákàtí بين بل sí jígò لو lọ́wọ́ nínú àwẹ̀ ní kọmọdé واتجم أبو موسى ليلا بين أبو موسى من بيقول عليه يذكر عن سعيد وزيد بن أركم وأم سلمى اهتجموا صياما بابا يقول سيدنا سعد زيد وما أركم أم سلمى رضي الله عنهم أجمعين اهتجموا صياما وانقوا لو ولا دقوا ولا بخير أم الكما كنا نهتدي عند عائشة فلا تنتنها كن بالو ماما القما ما ديك واد ماما وسيدة عائشة رضي الله عنها كده قفوا ويروى عن حسن عن غير واحد مرفوعا قال أكثر حاجم ومحجوم كن بالو حسن ولا كما مرفوعا صلى الله عليه وسلم في káàlà ní ṣùgbọ́n ìkẹ́ afra ha jẹ́ nígbà dìbò fihàn yóò já àwẹ̀ rẹ̀ àwẹ̀ ti já bọ́lùmọ̀ hajjum àtàn tí wọ́n dégò fún ẹni tí sẹ́yìn àti tó ṣe fún àwọn ti já àbá bombaz rahimahullah ẹgbẹ́ ti pé àdísì mọ̀nsóòkò ni ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ báwọn ni àmọ́ kọ́lá tó kọ́lá tó kọ́lá tó kọ́lá tó kọ́lá tó kọ́lá tó kọ́lá nítorí pé adé ìsinmi wà lẹ́yìn rẹ̀ tó fi hàn pé àbí máa dígò ní ọ̀sán àwẹ̀ wallahu ta'ala alam. وقال لي عياش حديث عن حدثنا عبد الأعلى حدثنا يونس عن حسن مثله قيل له قال عياس قال عبد العالى يونس باس وقال حسن irú àdísì fi kíra láwọn mọ́lá pé ní nàbí sallallahu alaihi wasallam sọ́rọ̀ yẹ dẹ̀dẹ̀gbọ́ kàrà náà níbẹ̀ ni kuma kàrà Allahu a'lamu àti ọlọ́ba ló nímọ̀ jùlọ 1938 حدثنا المعلي عن اسد بن اسد حدثنا وهب عن ايوب عن اكرمه عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم اهتدم وهو محرم واهتدم وهو صائم انظر سيدنا عبد الله بن عباس رضي الله عنه عنهما قال لم يدقوا قصوا عنه حرمي إذا دقوا إذن باوي وانت أظن نورا تقناك حدثنا أبو معمر حدثنا عبد الوارث حدثنا ايوب عن اكرمه عن ابن عباس رضي الله عنهما قال كما النبي صلى الله عليه وسلم وهو صائم النبي ديغو دنگاوي gbogbo àdísì lọ́nà tàà àdísì tí ìṣíwájú rẹ̀ ó di yíwa 1940 ìjọdọ́nà adam lórí náà sọ́fọ̀ mọ̀sọ́ káàkó yíwa ikú tí ó mi pẹ̀lú ẹ̀ ìsìhádìí wà lọ́gbà ilé ìdí mọ̀sọ́ ara ọ̀ aláàkọ́ àwọn afáàgbìyànjú wọn mọ̀ táàríkì ìgbà tí yẹn tẹ̀lẹ̀ ìtẹ́lẹ̀ kejì ẹlẹ́ẹ̀kejì yẹn ni ó nà sáhà ti aláàkọ́ dédé ní kele pé ìtìhádì afáàkà ni ib nafsi lu nafsi ni ó di yé wa yá afáàkà gbìyànjú ara o ó di yé wa ó di lónìí wallahu ta'ala alam naam one thousand nine hundred and forty. حدثنا عادم ابن أبي إياس حدثنا شعبة قال سميت ثابتا البناني يسأل أنس بن مالك رضي الله عنه أكنتم تكرهون الحجام للسائل أما أما أما بالله سيدنا أنس ومالك كما قفوا كما قلوا كون يدي يقولون قال لا لا يقول إلا من أجل الضعف àmọ́ àmọ́ akọ̀kan tó darúgbó dọ̀gbà wọ́n tó fìdí lára rẹ̀ tó mú wú abẹ́ni tó ti wíìk ó di wa wallahu ta'ala alam azada shabab ba حدثنا شعبة على عاد النبي صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم قالوا بقى يا أبي بقى من الرباط بقى ينزل باب الصوم في السفر وإفطار باب كي يقبل دولين يا جو أبي يسنو والله تعالى عالم تلاوي ها اللهم شنو صلى الله على الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته islam ọmọ àbí táàlì nàbí ọmọ àbí láàbì ó bí wa ọkọlá gba islam ẹ̀sìn islam ẹ̀yẹ́dá har láyé sínú abubakar siddiq ó wà náà kọ́kúnlá mọ́kànlá kí sínú abubakar siddiq tanya wọ́n fi tàn án tó ṣe rí dá ó di wa ẹni rí ni wallahu ta'ala alam naam wa alaikum salaam salaam. bẹ́ẹ̀ni ọgbẹ́ yẹn wọlé ẹjọ́ pé gbogbo sínú àwọn ìgbé tó bá ti sálámà gan ọgbọ́dọ̀ kọjú sílẹ̀ nínú ẹ̀kọ́ báyìí ìgbẹ́lẹ̀ kọjú ọdún oní kọjú lẹ́nu ẹ̀kọ́ tó bá mọ̀ fi wọnú ilé oúnjẹ yẹn tí wọ́n bá ti kọ́ ti báyìí ọkàn rìn ní ara ọ̀ ìgbẹ́lẹ̀ kọ assalamu alaikum wa alaikum salam tó bá dákẹ́ akọ́ni bismillah tó ní ti fọ́dẹ̀l ọ̀wọ́lé àti bá dákẹ́ wà ní àádókòl súnà ni ìgbà náà ń pè àádókòl tí kí n wọlé àtúkọ̀sọ́ lè wá tí kí n wọlé àwọlé ó di ṣe àná ni ọ̀rọ̀ náà lọ́fẹ́ sọ àbí nígbàgbé ọ̀rọ̀ náà náà lọ́fẹ́ bèèrè nígbàgbé àwọn arákọ̀ àwọn obìnrin ni bí ó fẹ́ wọlé gbogbo àwọn ọmọ ìwọ́wọ́ àwọn obìnrin náà sọ̀rọ̀ ń pa rẹ̀ nígbà tí wọ́n bẹ́ àwọn ẹgbẹ́ onílé ní káwọlé káwọlé kákàràjà kákàràjà àwọn pálọ̀ àkàràjà nítorí kí ti wọ yàrá ọlọ́run fún àwọn ilé ìṣòro so yàrá lẹ̀ ní ìyá ọlọ́mọ ẹni ó lè wà ní kóńgà sí lálẹ̀ gàá wọ yàrá bá wọn nàrà o ìgbà bẹ́ẹ̀ ni pé salamu ah, àwọn onílé ní kọ́ wọlé ojú wọn lọ pé ní kọ́ wọlé ó di èmi mọ̀ pọ́nrọ̀ náà yọ jẹ yọ ó ti lọ́sùn náà mú nìyẹn ara rẹ̀ bí sọ pé kó tó kalẹ̀ ìsìlẹ̀bán ló ń pè lẹ́yìn sálámù tẹ̀sílẹ̀mù àti ó ní ìsìlẹ̀bán ọgbà ìrọ̀dà asalaamu alaykum wa alaykum salaam kíkì wọlé adukul bí wàá gan ni naam adukul ọkọ̀fẹ́ ọkọ̀fẹ́ kọ wọlé nù wọ́n sálámù ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹ̀ta bí wọ́n ti ti mú wa bọ̀ lọ ó ti lọ́sùn náà mú nìyẹn àwọn ilẹ̀ kọ́ yẹ pé sálámù láti tàjọ méjì òní gbọ́ kí ni ìṣòro ìlànà ìgbà tó. ọkàn kò sábúrú mẹ kò sábúrú mẹ kò sábúrú mẹ ọ̀nà tó fi gbọ́ ni ìfáàtì bá lọ bìtẹ́ mọ́sálámù aláwọ̀ kan nígbà tó ń ọ̀dà mọ́sálámù alákejì ní sábà alákẹta máa kàn lẹ́kọ̀ọ́ mi mọ́sálámù alákẹta mo ti parí kẹ́ǹsì mi nù ó di máa kàn lẹ́kọ̀ọ́ ní títí tí yóò dọ̀ fi jáde ó di náà gbogbo àwọn ẹ̀kọ́ yìí lọ yẹ kí ọmọ wa lábẹ̀ tí kò wá àká fún ìyá kan sọ fún àwọn ìyá yẹn ti à ọdún tó lélẹ̀ tí wọ́n gba àtijọ́ bí ọ̀gbẹ́ni kan rí bẹ̀rẹ̀gìláwù yóò ní bí a lọ sí abọ́bàtà wa wọ́n ló ní kí n bá tí lójú gan mọ́ kó wà lábáyẹ̀ àtijọ́ bí àyẹ̀ tó bó ti sọ nìyẹn.

sálámù tó gbà yẹn bóyá lu ìdẹ́sì lè ti tẹ̀lé ìlú yẹn tó tó wáyé pé bóyá ẹni tó yóò jẹ́ baálé ilé gẹ́gẹ́ ní ọ̀pá mi kan òun wà tà ìyàwó bẹ́ẹ̀ni hmm. wà ní ẹ ṣé o ní ó lẹ́tọ̀ọ́ láti sọ pé kí ni wọlé àbẹ́ni tó wà lólé ni yóò gbà yẹn ta. ẹni wà lólé ni káàdì lọ́dún bá pé sinari ò báyẹn ni lóbìnrin wà lólé ni wà ń wò ó yẹ wà ń wò ó mọ tó ti wá ń ta kọ́mọ́ kí tí ń ṣẹlẹ̀ nínú yàrá nítorí ká kàṣì má rí òwò ẹni tó wà nílé náà ni ìsìláàni ẹ wà fún ó di ẹyin náà ni ìsìláàni ẹ wà fún ó di ẹyin náà ni ìjàyọ̀dá ẹ wà fún àti tó ṣẹlẹ̀ lánàá gan ni gómìnà ń wọ ìjáàbù ni nígbà tó ní ẹbí sí náà wọlé kò gán sì sáré wọ ìjáàbù ni ó di ẹ bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam. àwọn ọmọdé bẹ́ẹ̀ ni èyàn nígbà náà ni èyàn nígbà náà ni ọlọ́run kò sàn ẹni náà sàlámù alikọ́ alikọ́ sàlá ọwọ́ nínú ara wa alikọ́ sàlá òdì ìfọ̀nì ìrọ̀rùn àwọn ìwọlé ó níyẹwà náà mọ́ alikọ́ sàlá. kódà èyàn sáwà èyàn sáwà lè gbé sọkọlá èyàn sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ múra dáadáa ó di èyàn sọ pé múra dáadáa rájà wọ́n á gbé ẹni tó lè bínú ẹ̀yà yìí ju tó ti ara ẹ̀ lọ.

pẹ́síkálẹ̀ nílé àdájá òṣìlá ìṣọ̀lá àwọn kàtà àjọ ní ìlú àwùjọ ní wọn náà fọ́sílá tí wọ́n fẹ́ wọlé ìṣọ̀lá lẹ́yìn àtọ́wá ìṣàgbé ẹ̀wọ́n kan jókòó mọ́sílẹ̀ lọ lẹ́mẹ̀ yìí káwọn ní òní ìtọ́ náà àwọn tí wọ́n ti bá lálejò wọ́n á máa fọjọ́ tọ̀ fún wọn pé àwọn kọ́tà ẹ̀ lè ga tí wọ́n lè fi bí olùkọ́ àkọlù ọ̀nà fúláàtì ẹ̀ nílẹ̀ tó lẹ́sẹ̀ tí wọ́n á kó ọ̀nà fúláàtì tẹ̀lé ní lọ́wọ́ abẹ́jẹ́ wọn náà nínú kọ̀ǹdíṣàn yẹn kéèyàn ó pẹ̀lú ìjà pé kò kò sí lọ́dún tí náà wò gbọ́ náà ni. fún ọmọdé ti gbé kalẹ̀ ìkílẹ̀ yóò ṣe pẹ̀lú gbogbo ìgbà pàṣẹ. èyàn ṣàlàyé fún wọn ni èyàn ṣàlàyé fún wọn tí báyìí lọ́yẹ̀ kí n ṣe báyìí sálámà èmi gan pẹ̀lú kí n máa rí òwò yín báyìí sálámà ìzì ní ìsìn ni ìdí ìzì ní ìjìnì àkàn ẹlẹ́gbẹ́ bá ṣèkádìyàn fi wọ̀ bẹ̀ ó ti àjẹyẹ ni ẹgbẹ́ bóòlù eh, yẹ ẹ̀gbọ́n bùzẹ́rì kan ọ̀rọ̀ adélélànkè tó ilé e rẹ̀ orí àwọn àti ń gbowó orí ẹ̀gbọ́n nígbà kan owó orí ẹ̀ náà lè gan ọ̀rọ̀ àti ń gbowó orí báyìí àtọ́kọ̀ ah. bá rí àwọn ọdún ilé kan náà kógi borí bọ̀láì náà ti léwọ̀ ni wọláì náà ti léwọ̀ ni wọláì kó láì ní àti léwọ̀ ni ó ní gbàgbàkan kò yí di o kò yí di o ẹ wo tẹ́wà kálítù lágbọ́n á kìí lọ ẹ rí pé ibì kan tó fi pánù bí báyìí ọlọ́run pé ibẹ̀ wọ́n ń wọnú yáàdì tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìṣòwò wọn pé rárá o kò kọ́ọ̀tù wọn ti lọ yanjú ọ̀rọ̀ yẹn báwọn lásọ̀rọ̀ yẹn lọ́rọ̀ yẹn fi yanjú ìfúkẹ́ mi sí mọ́ tí mo pé wọ́n yọ àwọn àna kan tuntun ni nípa tí wọ́n wà ń bẹ̀ kò ní máa rí inú ìbára kóòtù wọ́n lè ayílẹ̀ ni wọ́n lè wọ́n ti àìṣe ilé ẹgbẹ́ pẹ̀lú àwọn alábàgbé nípa àfẹ́rẹ̀ ìgbà wọn gbọ́dọ̀ lórí àyùkú tó kéka bíi red báyìí ẹ̀ẹ́dì ẹgbẹ́ ọ̀rọ̀ ìdí kílà kan kò sí ọ̀rọ̀ ìdí ọdún yẹn tó lè rí nìyẹn àwọn ìgbésẹ̀ ń bẹ́ wọn yìí gbà fi yẹn kọ́pù ṣe kó máa fi wọjú wọnú yáde yáde ó dí ìwà ó ti ní ní ìsìn ìlànà náà wọ́n rí mọ́ ní ìsìn ọlọ́run bá kọ́ sàánù wà ní ọmọ ọmọ bá dàlágà ìsàlẹ̀ ìmọ̀ ẹgbẹ́ kò ní oníwọ́nú yàrá gbogbo ẹ̀ náà láti mọ́jẹ kí ìbàjẹ́ máa ní píríkì tọ́nà ọ̀tá wa ni ó di ó lè jẹ́ pé ọmọkùnrin ẹ̀gẹ́ gan nígbà mi kọ́ pọ́bìnrin ẹ̀gẹ́ ní ọ̀dà ìsinmi alẹ̀ ó di yé wa ìjọ kẹta ni bọ́ọ̀yàn ò ní bá ń tẹ̀lé jáde twenty five thousand naira fún ma fún oṣù obìnrin kan ní wọ́n ń báyìí gbọ́dọ̀ yẹ fún mọ́tò yẹn yóò obìnrin náà fi kọ́ wọlé yóò ní kó máa kó mọ̀ nǹkan ẹ̀yìn òun ló sì kún léwẹ̀ kó yẹn wá fi ìṣèlú twelve days ló kún lẹ́nu ìyàwó ẹ̀ wá bínú ìyàwó bọ́ọ̀ yẹn ní bínú pé àwọn oníṣègùn kan fi jẹun wọn á fi ní ara wọn lè kó fìdí náà tó kó wọn lè gbá ọlọ́jà náà tó ju kó wọn lè sílẹ̀ lọ nígbà yẹn tó kó bẹ́ẹ̀ ni ó di àgbàlagbà ni yá yẹn hajj àtúni ìsọ́kọ̀ọ́ ló ń sè àbí àwọn dem politicians wọ̀nyẹn ni kí ni kó wá kó la lẹ́yìn ṣé òun tó bá mú báwọn <laughs> ẹ mẹ́ta wọ́n ti yé o kí mo ní láti ṣe kì báyìí láti ṣe kì báyìí ọlọ́wọ́ kó pẹ́ẹ́nù wa ọlọ́wọ́ kó pẹ́ẹ́nù náà oríṣiríṣi ní ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn ń bínú tiẹ̀ ní ìyàwó bọ́ọ̀ ọ̀sán gbogbo ìyàwó tó fi kọ́ lẹ́nu ó dáwọn ráwọn di àwọn àwọn àwọn táwọn táwọn jẹ. olùsílẹ̀ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ láìjà wáyé pé ya obìnrin ẹgẹ ni ó da fìtínà rẹ ọmọ ìlà àgbàdo ẹ bí ẹ bẹ lọ ó sì wọ́n lè mọ̀ ní àìmọye bá àwọn tó ń ṣẹlẹ̀ wọ́n á gbọ́ mi tó rùn ó bí ọlọ́ọ̀bá kó fìlànà wà ní náà kó fìlànà wà náà mọ̀ àwọn alaikum salam tẹ̀lé. bẹ́ẹ̀ni àmì ìsìlẹ̀ kan tó kọ́ àmì ìsìlẹ̀ kan tó kọ́ àmì ìsìlẹ̀ kan tó kọ́ àmì ìsìlẹ̀ kan kọ̀ọ̀kan àmì ẹ̀yẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló lè sílẹ̀ méjì méjì ó lè sílẹ̀ méjì mẹ́ta mẹ́ta òkú mẹ́ta mẹ́ta lọ. ó di lẹ́yìn náà nìsín ọ̀sán sábàlá wọ́n ti gbé lọ dúró. àwọn akótó wọn kò sí mẹ́ta mẹ́ta olùbá araka yẹn àbí olùbá rùn yẹn sílẹ̀ ìwà kan gbogbo ìfẹ́ sí islam sílẹ̀ ni ó di ìwà náà. àbẹ́ ìtọ́ni kan bí ìrìnjó ni pé kí ẹni ti tẹ̀yẹ́ mọ̀mọ́ ara o. àbàlá ló ṣe ó di ìwà kọ́lá tó bá wù ọ́ ìsàlọ́lá ẹ̀kọ́ ogun kọkọ fún ìlú rẹ kọkọ fún ọwọ́ rẹ kọkọ fún ìlú rẹ kọkọ fún ìlú rẹ ó di kólúbà bá irun yẹn àmọ́ kọ́ wá ti tẹ́ mẹ́m là ó di nà. bọ́sí kí ni. Hmm, ọmọ ẹ̀kọ́ tó ń ṣe wẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mílíọ̀nù ni wọ́n ti ń jọ́ àgbọ̀dọ̀ sọ fún àwọn àfa wọn kí wọ́n wájú fún ọtí náà torí pé àmì ẹ̀ wà tẹ́kù sùnmi tẹ́kù sùnmi ni báwọn kùtù ni pé wọ́n di kọ́lẹ̀jì àwọn èèyàn pọ̀ ó di bẹ̀sìtìl náà kò garanti ní ọ̀pọ̀ àsìkò mi ò ní kọjá fún òfin kírun yẹn sọ the blessing kí wọ́n dúró kó sí àlọ́ lọ́dà jùlọ káwọn authority náà ti gbìyànjú ìpè ọ̀nà fún mi yóò mọ̀ pé dáadáa fún wa ó di wà. والله تعالى أعلم نعم وعليكم السلام بالله ọ bananu ọ bananu ọ̀tá ẹ̀ma mu kọ́lọ́ fi kíni jẹ̀náyìíza kódà màlìkí ọ̀tí ẹ̀gbà màlìkí ọ̀tí ẹ̀gbà rárá kẹ́gẹ́ yẹn ti tẹ̀ ẹ̀ma mu kíni jẹ̀náyìíza. tí ọ̀gbọ́n ní káàpọ̀ sí káàkà lu yẹ. woman ìyẹn dáadáa ó yẹ kí ẹ bánu ni malikiya ọtí ẹ gbà kí bí ẹ àbí ìrìnsọ̀rọ̀ aláàkíyèsí kẹ́ ẹ máa bí mi òró mi àbí kí ẹ bá rómi ni ẹ máa ṣe ẹ máa máa bí malikiya ọtí ẹ bá rómi ni ẹ kò ti tẹ ẹ máa nítorí dáa máa ẹ̀rọ àwòsàn dáàmà irun jẹnáìlà kálù ti báyìí àwọn kan bá ti kí gbé fún wọn tó títí òkè ó di ẹwà kíkẹ́ túkẹ́ túláàsì ẹgbẹ́ túláàsì túláàsì ni àwọn ìsinmi fáwọn fámìlì àìní ni ó di ẹwà wọn tó bèèrè pé ọ̀fẹ́ dánù ní chance káàkiri kiri wà ní. kódà tó bá gbé ẹjọ́ pé ńgbà tó oṣù àwọn àtàwọn ti gbé òkú lọ wọ́n ti bẹ̀rẹ̀ ground wọ́n dúró kọ̀ọ̀kan kí wọ́n sì kúrò àti odi wọ́n ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ wọn ti gbígbé ẹsẹ̀ nìsàárè àmọ́ gbé kalẹ̀ lóye kó sọ lọ́wọ́ kíkọ́tà lọ́wọ́ kọ́mọ́dà wọn bí n dọ́rọ̀ wa ó ti yé wa náà. ọ̀rọ̀ ṣeun aláṣọ tí wọ́n fi ń ṣe ẹja ẹran alúgbà tó kọ́mọ́dé ti ṣe àgbà sí ìbẹ̀rẹ̀ àká tó fáwọn èèyàn kó tó fáwọn èèyàn ẹgbẹ́ tó bá ti bá lè rà kó máa ra kọlu mọ́tò àfàlà àti kẹlẹ́ àlùbáríkà máa ẹ bá lọ sí mọ́tò àti ẹ̀rẹ́ fọ wọ́n láwọn oríire àwọn tọ́lọ̀ fi mọ̀ sàánú wa náà nù lórí àwọn tọ́lọ̀ mọ̀ fi sàánú wa náà nù tọ́lọ̀ mọ́tò àsàánú wa láyé tọ́lọ̀ kí a lọ. ẹnì ìkájọ́ kan nígbà tó ń bọ abdulhamman bọ abdulhamman mọ̀ fẹ́ tó sọ lóye olóyún ni oníyẹn mo bá sọ olùwèsè màláyíkà wọ́n dàbí ìrò ilé ìṣe màláíkà ọ̀ àwọn tó wọ́n náà mú náà sọ́wọ́ náà mọ̀ àwọn ilé mọ̀ká wọn ilé ìṣe màláíkà wọ́n ká wọn ọmọ ìyá méjì ni wọ́n ọ̀kan wọn máa lọ ilé kí tàlín ọ̀kan máa lọ bí iṣẹ́ rẹ̀ èyí tí lọ bí iṣẹ́ yẹn wá fẹjọ́ sun wọ́n lọ bí iṣẹ́ ní gbogbo kátà èyí lọ lé kí òun ìwọ̀n ìlànà lè wọ́n sọ nítorí tiẹ̀ lọ́wọ́ fífọ́ ní kíkẹ́ ní tiẹ̀ rẹ̀ nítorí tiẹ̀ lórí ẹni yẹ́ ṣe kíkẹ́ ní ọ̀bàdàn ṣe ń bọ́ ó di wa nítorí àwọn tá à ń ṣe náà lọ́wọ́ fi sànù wa ó di màláìkà ni wọ́n wọ́n lá màláìkà ni wọ́n o nítorí wa ó di bó ti lọ nìyẹn wallahu ta'ala alam naam naam. Mm. Naam. Ó dẹ̀rọ̀ pé olúwà, àmọ́ orí tó wà ní èyí ìfáàmì ìdúgbò yìí, tó wá nígbò lọ ilọ̀ sí ọ̀rọ̀ lánàá. Àdìgbò kan ó bọ̀ èyí bá ìrò tí ó lè dá àwọn ọmọ àdìgbò jẹ́ àwọn ìdúgbò yìí. Ká pé àsìkò wọn bọ̀ ọgbọ́n rẹ̀ yóò wá mi gbọ́dọ̀ sí àlọ́ mi, ó lè sì fẹ́ mọ̀. Sọ́dọ̀ yóò bá dé láàárọ̀ nínú wọ̀nyẹ́. Àmì jẹ́ náà bàlá, nǹkan bẹ́ẹ̀ òun wá ní àlọ́lá lòún ṣe ó ní ẹ̀bà la ọwọ́ àdúgbò àti òun fi àbámu lọ ọwọ́ àti àlọ́lá lọ́fi kí òmìnira ara o ó tún ṣe wàhálà eléyìí náà wàhálà tuntun yìí zero tó wà ní àlọ́lá ò gbé jẹrẹba ṣe tẹ̀yẹ́mọ̀ ló ṣe tẹ̀yẹ́mọ̀ mu ti àlọ́lá náà ti tẹ̀yẹ́mọ̀ mu ti tiwẹ̀ ó di wa ó fọ́ balẹ̀ ó kàn fi ra ọwọ́ rẹ̀ ó kàn fi ra ojú rẹ̀ ó parí ìpàdé kan wọ́n ń sáwù wọ́n lé jẹ́nẹ́bà là ara jẹ́nẹ́bà ò ti di ń gbà yìí wọ́n bá wò pé mo mi ní òórùn mi yìí mo sì ní jẹ́nẹ́bà là wọ́n tó kínú yẹn ló bá rú lára rẹ̀ wọ́n sáré àti jẹ́nẹ́bà ló bá rú lára rẹ̀ nínú yẹn wọ́n dọ́nà mi àlebi náà yẹ kí ká dárúgbòlá abdul mọ́sán wọ̀jà àlebi náà kò ní ìgbó ẹ gbogbo ara ní tó kófì yẹn ní náà yí gbogbo ara o níbi àná ara o tó kó tó fọ́ gbódú rẹ̀ kó fi ra ojú rẹ̀ kó fi owó ẹ̀mí yìí parí ní yé wa ọ̀la. ara o bá rú mi yóò àwẹ̀ Thank ẹ̀sán lè ti àti àrùn mi ò tí ì ọ̀rọ̀ yìí ò tí ì. Méjì kí lórí ìrúnà ìbílẹ̀ ìdá ẹ̀mọ̀. Méjì kí wọ́n bá tí mo lórí ṣe ẹ̀mọ̀ àti gbẹ́jẹ́ báyìí kú lára. Rárá o. Rárá o nǹkan yẹn lóbi gbé jẹ́nẹ́bà rẹ̀ fún ìpàdé yẹ tó má ó di wà ọláwù tààlà àlẹ́ náà. Ìparu mi gbóná ó di àwẹ̀ fáwọn ọ̀run mi. Àwọn ọ̀run mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ìgbè dúdú náà ó máa ń wọ ní kíkì lẹ́yìn ó wá ní ẹ̀rọ̀lá ó wà ní kíkì ẹ̀rọ̀lá òun tún wà mọ̀ kí ló ń dúdú. kò ní wọ ní wọlé àwọn bá tún mú yẹn kò ní tún wọ ní kíkì. àrà ìjà ẹ̀ kí ló dé. ìlú lẹ́yìn ẹ̀ tó lè wọ ọ́ lè wọ ẹ̀ yóò ní sì kẹ́ mẹ́mìlá ni ọ̀sáàdù ah, àkànbẹ òun kọ́kọ́ mi kàrà báyìí wàhálà ni kí ni máa gbé fúláàtì omi sínú ọkọ rẹ̀ ni láti sàlọ́lá tí wàá ti lè gbé fúláàtì omi lọ́wọ́ ó ti lókun sánú ọkọ̀ tó fi ṣe ẹ̀ mọ̀ gbogbo ìgbà ẹ̀rì fúláàtì omi kí ní torí ṣáì ìpínlẹ̀ lọ àlá ni ó di ìwà bóṣe rí ni fúláàtì méjì mẹ́ta ni máa gbé sínú ọkọ rẹ̀ ìpínlẹ̀ lọ àlá ni. ọjọ́